ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ ò wọ́n ní. àwọn olórí wọ́n fẹ́ sẹ́ẹ̀tì Queen Naomi up lórí ọ̀rọ̀ diplomatic passports kí ni a gbọ́ lórí ọ̀rọ̀ yìí nǹkan tá a gbọ́ lórí ọ̀rọ̀ yìí ni wípé wọ́n ní wọ́n sọ fún kábíyèsí wípé Queen Naomi fẹ́ sá lọ sí another country ní Switzerland wípé nítorí wọ́n fẹ́ gbé Tadéníkàwò kí wọ́n sá lọ wípé ìtorí ẹ̀ ní Queen Naomi fi ń gba gbogbo ọ̀rọ̀ kábíyèsí náà fi ń gbà tí wọ́n fi bá kábíyèsí jiyàn tó jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí ń sọ fún wọn wọ́n ṣe o wọ́n ṣe o wípé Queen Naomi ní plan nǹkan tí wọ́n fẹ́ ṣe pé Queen Naomi fẹ́ gbé Tadé ní káwò sá lọ wípé torí ẹ̀ ní Queen Naomi ò fi bá kábíyèsí jiyàn wọ́n ní àṣírí àwọn olórí yìí tú pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé láti máa sọ àwọn ọ̀rọ̀ yìí fún kábíyèsí báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ní Queen Naomi gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu èèyàn wípé Queen Naomi ń try láti escape lọ sí Switzerland láti gbé Tadénikáwò sá lọ ẹ̀yin náà mọ̀ ìgbà tí um, Wúràọlá tí ó wá sí Nàìjíríà tó wá ń sọ fún Queen Naomi pé kí wọ́n lọ ṣe ritual last ritual èyí tó jẹ́ pé ó máa lè jẹ́ kí ó ní access láti ní freedom lọ́dọ̀ kábíyèsí tí wọ́n fi ní pé ọ̀rọ̀ yìí ká lára gan eventually tí wọ́n fi ní pé màmá Kúnyìnwá ní kó back off àtìgbà yẹn dẹ̀ ni ọ̀rọ̀ yìí ti yanjú láàrin kábíyèsí àti Queen Naomi ti Queen Naomi in fact gan wọ́n ní wọ́n pe family meeting gbà yẹn ni tí wọ́n ní parọ́pò ń bi Queen Naomi pé ṣé Queen Naomi ṣé wọ́n sì fẹ́ ní freedom wọn láti move on pẹ̀lú life wọn tó fi ní Queen Naomi ní rárá o àwọn fẹ́ dúró ti ọkọ àwọn ni wọ́n ní àtìgbà dè ní ọ̀rọ̀ yìí ló ti níyànjú recently la tún wá gbọ́ pé àǹtí wa a wípé òun ni ó sẹ̀tì Queen Naomi up pẹ̀lú pásítọ̀ Adémiyù mi kàn ṣe gist yẹn ni wọ́n ní pé nítorí ẹ̀ ni pásítọ̀ yẹn ló fi ń ra oríṣiríṣi nǹkan fún Queen Naomi ṣùgbọ́n mi ṣe gist yẹn nítorí pé mi feel pé ó wà important torí a mọ irú èèyàn tí Queen Naomi jẹ́ Queen Naomi jẹ́ èèyàn kan tó yẹ pé wọn lójú kòkòrò tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tó ní ó tẹ́ wọn lọ́rùn wọ́n ní ìtẹ́ lọ́rùn kò sí nǹkan tí ọkùnrin fẹ́ fún wọn tó fẹ́ jọ wọ́n lójú nítorí pé wọ́n ń ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí so nítorí ìdí èyí ni wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fi mọ̀ pé àwọn olórí yìí náà wà nídìí ọ̀rọ̀ yìí wípé àwọn ni wọ́n ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí pé Queen Naomi fẹ́ sá lọ ẹ̀yin èèyàn lé ṣé tí Queen Naomi bá fẹ́ sá lọ ṣé wọ́n ti ní sá lọ láti joy and ẹ ti ẹ̀ dúró náà ẹ ti ẹ̀ jẹ́ ká torchlight sí orí ọ̀rọ̀ yìí ṣé Queen Naomi ṣé èjì tán wà yẹn ṣé wọ́n ní láti sá tọ́mọ́ ò ṣe mọ́ kábíyèsí ò lè fọ́ọ̀sì wọn pé kán ṣe nà tí pé Naomi bá ní òkè o kábíyèsí mi ṣe mọ́ o ṣé kábíyèsí máa ní tipátipá kán ṣe ni àwọn olórí yìí gan wọn kì í mọ irú àwọn ọ̀rọ̀ tó yẹ kán máa gbé jáde honestly because tí pé Naomi bá ní àwọn ò ṣe mọ́ léèní kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ wọn ò ṣe mọ́ náà ni ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ máa sọ wípé ẹ pé Naomi fẹ́ sá lọ sá lọ síbo kí náà fẹ́ sá lọ fún kí o kò sọ̀rọ̀ ẹ pé wọ́n fẹ́ sá lọ wọ́n fẹ́ gbé tade nìkan wò sá lọ tí pé Naomi bá ní àwọn òṣèmọ́ àwọn fẹ́ àwọn fẹ́ travel lọ sí ìlú kan inú kábíyèsí gan adùn ẹ̀ wọ́n fẹ́ travel ẹ má jẹ́ ń tàn yín nítorí pé ìgbà tán wà Nàìjíríà gan wàhálà lè ń fún Queen Naomi ìgbà yẹn lẹ má máa lọ kùrùkẹrẹ kùrùkẹrẹ chọ́ọ̀chì wọn kùrùkẹrẹ kùrùkẹrẹ ilé wọn tẹ́ẹ̀dẹ̀ kan ní fọkànbalẹ̀ so wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kábíyèsí ti mọ ibi tí ọ̀rọ̀ yìí ti jẹ wá wọ́n ti mọ̀ pé àwọn èèyàn yìí àwọn náà tún bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ rádaràda yìí ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn later tẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ subscribe so that a ti post ẹni gist ẹ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé so ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ wọ́n ní kábíyèsí mọ̀ pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n ń wú ọ̀rọ̀ yìí jáde àwọn ni wọ́n ń pa àwọn ni wọ́n ń kún ipe níbo ni Queen Naomi fẹ́ sá lọ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti débi tó yẹ kán dé tó ti níyànjú ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé ó wà irrelevant tí Queen Naomi bá ní àwọn fẹ́ travel lẹ́ni àwọn fẹ́ lọ́ọ́ máa gbé Switzerland kábíyèsí ara dé ńlá fún wọn síbẹ̀ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ so ìgbà tá a gbọ́ gist yìí a ní ká wá torchlight ẹ̀ka mu wá fún yín bí a ṣe ń sọ allegedly àbá kábíyèsí gbé palace ṣùgbọ́n nǹkan tá a bá gbọ́ a máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa tí a bá tún gbọ́ update ẹ̀ a máa jẹ́ kẹ́ gbọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ìfọwọ́sowọ́pọ̀ yín lórí channel wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ̀ ń like tẹ̀ ń share gbogbo ẹ̀ la rí ọlọ́run elédùnmarè ọba aláàánú aṣàánú fún yín ẹ kú oṣù tuntun o oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ ó máa tu èmi àti yín lára o gbogbo nǹkan tẹ́ ẹ máa dáwọ́lé nínú oṣù tuntun yìí àti èmi àti ẹ̀yin ló máa yọrí sí rere fún oṣù yìí gbogbo àkólọ wa ọlọ́run á dá padà ní agbára ọlọ́run ire ìdùnnú ayọ̀ ló máa jẹ́ fún èmi àti happy new month to you all ẹ má gbàgbé kẹ́ fún fídíò wa ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa àdúpẹ́ ní ọwọ́ yín please share this video like and subscribe god bless you all mashola gist tv love you all happy new month to you all.